بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله ومن والاه واتبع هدى مشاهدي الكرام مستمعي الأعزاء أسعد الله أوقاتكم بكل نفع وخير وتقبل منا ومنكم الصيام والقيام وكل الخيرات أدب فون اللهم أشيكاتي فون أسواجي محمد صلى الله عليه وسلم akí gbogbo ẹ̀yin olùgbọ́ olùwò wa nílé kú iṣẹ́ ọrẹ kú òǹgbẹ ọlọ́run bá kó gbà á lẹ́sìn fún wa bákan náà ni a tún kí yín kú ojúbà ètò wa ètò yín ètò gbogbo mùsùlùmí gbàgede firdaus eléyìí jẹ́ àjọ mùsùlùmí the muslim congress ní ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe onígbọ̀wọ́ ẹ̀ láti máa ṣàlàyé alukur'an fún wa ní oṣù alukur'an pàápàá jùlọ nígbà tí ayé ti rí bó ti rí tí gbogbo ẹ ti dojúrú sá wájú ní àbálẹ̀ yìí ní fàfírù ilallah ọ̀dọ̀ ọlọ́run náà ni a lè sá lọ náà la ti ń gbọ́ àwọn àlàyé la ń rí ìmọ́lẹ̀ yìí la ń gbọ́ àwọn ọ̀rọ̀ tó lè mú àlàáfíà wá sílé ayé tó lè ṣe ayé láǹfààní àwọn afáwa tó ti dé ìkàlẹ̀ lẹ́nu láti tẹ̀síwájú lọ́rọ̀ náà ustaadu wa Dhikrlahi Shafi'i ẹ bá ní sálámù sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. èmi ni atọ́kùn ètò yín Ismail Gusiri Abu yìí náà ti wà ní ìkàlẹ̀ bẹ́ẹ̀ ni afáwa ajánásì àná wá sí òde tòní Imam Abdul abdulhakeem ẹ bá ní gbé ohùn sáfẹ́fẹ́. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim wala taqrabuz zina innahu kana fahishatan wa sa'a sabila. sadaqallahu alazim. Allahu akbar. òun náà ni agbọ́yìn àwọn afáwọ́ tó bá ní tẹ̀síwájú ẹ sì rí i pé ààfin ọba nàjáṣí ibẹ̀ náà ni a sùn sí lánàá tí ó ti kà fún nípa ọ̀rọ̀ tí alukurani sọ ń pa ànábì isa aleyhi salam àti tí ànábì fi ń kọ́ wọn ẹ̀rí tó sì jẹ́ pé ó ní àtúbọ̀tán rere bisimilayi islam. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أشهد أن لا إله إلا الله وشرنا محمدا عبده ورسوله اللهم صل وسلم وبارك على عبده ورسولك محمد مصطفى وعلى آله وصحابته أجمعين والتابعين وتابعيهم بإحسان إلى يوم الجمعة بعد ọpẹ́ ni fún ọlọ́bọ̀bọ̀ allah alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí apárí ọ̀pá gbogbo lọ́wọ́ alhamdulillah rabbil alamin asáde ọlọ́mọba kò ní ọdún èso ẹni ẹ̀kọ́ ẹni ègbé kọ́mọ́lójú kọ́ra ní ìṣàyẹ̀wò àtọ́wọ́ bẹ̀rẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ tẹ̀ náà lórúkọ ọlọ́mọba alánàbọ̀ níkẹyìn ọba tó wù ní ọlọ́yà tó ní ká máa bẹ̀rẹ̀bẹ̀rẹ̀ àyẹ̀bánà ládùúpẹ́ fún akínkù àbọ̀ síbi òtí ètò wa gbàgede Firdaus ọlọ́run bá kó gbà ní ìjọsìn wa ẹ rí i pé ní àná ẹgbẹ́ atọ́kùn ṣe sọ àwa ní ààfin Najashi ṣùgbọ́n asáré parí ìtàn náà kan bẹ̀rẹ̀ ká fi kún torí ìtàn tá à ó ní múná sábà ó ní àṣepọ̀ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tá à à ń sọ̀rọ̀ ìwà àgbèrè pé ọ̀dà àwọn kan sì fẹ́ lé àgbèrè má màmá Ìsá àwọn ni àwọn Yahudi àwọn jù tó pé ní wọn bá ti ba ìpìlẹ̀ rẹ̀ jẹ́ torí pé nínú ṣurutu nubuwa sharafu nasa mímọ òhìlát ànubuwa sharafu nasa nínú nǹkan tí numajẹmu. No tẹ́nìkan fi lè pèrè lánàbí ọlọ́run nígbà tọ́lọ́wọ́ bá ń rán àwọn ànábì rẹ̀ ń sẹ́ tí ń gbé àwọn ànábì ẹ̀ dìde tí ń ra òjíṣẹ́ rẹ̀ inú bá wà nú ayé yẹn ọgbọ́ níran Yahudi àwọn ba ìpìlẹ̀ alẹ́ sàlá pé ìyá rẹ̀ oníṣìnà ni panṣágà ni kódà wọ́n tó sọ yìí pé wọ́n ń gbẹ̀nìkan ní Yusuf Najar Yusuf kápẹ́ńtà tóun ló fún màmá wa yìí lóyún nínú táwọn Júù tí wọ́n pa mọ́ ànábì Ọlọ́run tí ó yí ànábì wá dé láti máa tú àṣírí ẹ̀ láti fọmọ láti fọmọ láti jẹ́rìí ẹ̀ láti tú àṣírí wọn láti fi rinlẹ̀ pé ẹni ire ni èèyàn pàtàkì ni ẹni àwọ̀ ni ẹni àpọ́nlé ni ìyẹn ló wá bà màmá ẹ̀ náà lẹ́rù tó fi tọrọ ikú níbi àyàtà dúró sí ní àná. fàájà ahalmakhadu ilá jẹ́fìrín nàkìlá. ọlọ́ni mímú ọmọ pé ọmọ ń bọ̀ ìrọbí ó ti lọ́pọ̀pọ̀ lọ sí digi dàbí dùn. قالت يا ليتني مت قبل هذا. ó wá ní èyí ọmọ ṣe mi o ìrẹ Ọlọ́run kí ló dé tí n ti kú kó tó dọjọ́ òní. wa kuntu nasiyan mansiya. kí n ti dẹni ìgbàgbé kí n ti gbẹ̀mí sí ju ìtìjú yìí lọ fanada min tahatiha ẹnìkan wá pè lábẹ́ igi náà. Allah tahazani. má ṣe banújẹ́. ìjàlá rabbuki tahataki. sẹ́ríyà. lábẹ́ igi náà ọlọ́ba àlekè ọlá ti fi síbẹ̀ ọ̀nà àbáyọ tí ó ti pé odò ń bẹ́ẹ̀ mẹ́jọ máa sàn náà. wàhùzí ilayki bìjìdìn nakhla. igi yìí mi igi dàbí tọ́wọ́ mẹ́rin sọ́mọ́ kó mi jìgìjìgìjìgìjì tusaqitu alayki rutaban janiya. wàá rí tí àwọn tútù ẹ àwọn èso tútù ẹ tí ẹ̀yà ń pè ní èso tútù dàbínú yóò máa sọ̀kalẹ̀ lórí lójú ẹsẹ̀ lójú ẹsẹ̀ níbẹ̀ yẹn àwọn afáàkàn tó mú bẹ̀yẹ yìí pé ẹ̀kọ́ ńlá ló ń lọ́ba kọ́ wá ń bí táwọn dókítà náà máa ń lò lé ní tí abẹ́ a máa bá ń rọbí lọ́wọ́ tí ọba tó máa bá mú kọ́ máa ṣe exercise kó lè bá ara rùn ọlọ́ni wọn náà migi migi migi migi migi wọn wá migi èso wa ń jábọ́ èso lọ́lọ́ni kọ́ jẹ náà. fagolé washrobi. ọlọ́ni jẹ́ nú èso tó bá jábọ́ ẹ̀kọ́ jẹ́ ń bẹ́ àwọn afáàkà ní igi yẹn gbígbẹ́ ń tẹ́lẹ̀ ọlọ́run pàṣẹ tuntun washrobi. tó mú mi sí. wakọ̀rẹ́ àyìnà. fọkàn ẹ balẹ̀ jíkàrà rẹ balẹ̀ ìtùnú la fún ẹ yóò tu ẹ nínú. ayọ̀ ń tiẹ̀. fàyínmá tààrọ̀ yìí nàmínà bàṣẹ̀rẹ̀ àhàdá. tọ́ba rẹ nìkan ní ọmọ ẹ̀dẹ́ nìyàn lórí ọ̀rọ̀ yìí tó wá bẹ́ẹ̀. fàkóòlè. sọba yìí pé. ní nàdàrú tó lè rahamani sọ̀wọ́mà fọba tó dá mi ọba aláàánú pé mi ò ní bẹ́ni kẹ́nikẹ́ni sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí máa dákẹ́ jẹ́ ni. falan ukallima al-yawma insiya. lẹ́nu sẹ́ ẹ̀dá kanu ọmọ ẹ̀dínyàn mi ò ní bá sọ̀rọ̀. fatat bihi qawmaha tahmiluhu lọ́ba gbọ́ ọmọ náà di wàá bá wọn ju ẹ̀ ó tún wá jẹ́ ọmọkùnrin ló wá ń gbé gẹ̀gẹ̀ ọmọ tó ń bí rèé o. qalu ya Maryam. wọ́n bá ní a ìrẹ́ Maryam. anna laki hadha. níbo ló ti rọ ọmọ tó gbédè yìí. qalat huwa min indillah. fatat bihi. qawmaha tahmilu. qalu ya Maryam. laqad ji'ti shay'an fariya. wọ́n rẹ̀ Maryam ọmọ tó gbédè yìí ọmọ burúkú gbáà ni ọmọ sínà ọmọ ìmọ̀ ọmọ àdánwò ló gbédè yìí bó ti rí i. yá oko ta haaro. ìrẹ́ ọmọ yaaro lóbìnrin. máa kana abu kemura atasawoyin máa kana ti ọmú kemura atasawoyin. máa kana abu kemura asawoyin. máa kana abu kemura asawoyin. bàbá rẹ̀ kì í ṣẹni burú tópẹ́ ni burú ló ń sìn náà àbá burú pàdé lọ́dọ̀ bàbá rẹ̀ ni bàbá rẹ̀ ilé obìnrin kì í. kàkánà tí o mú kì í bá kì í ya. bẹ́ẹ̀ ni ìyá rẹ̀ kì í sàṣẹ́wó gbòdì wá rí ọwọ́ yóò jọ bàbá ti gbélé wa. fàṣà àròtí ilé yìí. ọkàn èmi ò lọ́rọ̀ mo ti sọ pé mi ní báyìí sọ̀rọ̀ ẹ bá sọ̀rọ̀ ah, ó nà ká sọmọ pé kò sí èsì lọ́dọ̀ mi ń bẹ lọ́dọ̀ ọmọ tẹ́ ń pariwo lé lórí ẹ máa bí ẹ máa bá sọ. Qalu kayfa nukallimu man kana fil mahdi sabiyya. Ah, ewu lọ agbẹ́dẹ̀, ìjọ lọ gbọ́ pé èèyàn ń bọ́ mọ orí ìtẹ́ sọ̀rọ̀. Òpó lọ́mọ. Ó máa fi wá sí i sọfẹ́ máa fi ẹ́ ṣe irú àrífín kelele. àrífín kelele ọmọ kékeré ìjọ ló gbọ́ pé ọmọ sọ̀rọ̀ rí ibi tẹ́kọ̀ọ́ wọn mọ tàbí àwọn ọmọ tó sọ̀rọ̀ lẹ́lẹ́kẹrin. Allahu Akbar. tó sọ̀rọ̀ lórí ìtẹ́ ọmọ ọwọ́ náà. qala inni abdullah. kọ́mọ bá dáhùn. inni abdullah. Allahu Akbar. ọ̀rọ̀ mi ò dàrú bó bá dàrú mọ́ yín lọ́wọ́ kò dàrú mọ́ lọ́wọ́ ọba tó dá mi lọ́wọ́ èmi tẹ́ ń wòye o abudullah ẹ̀rọ náà bá láà ni mo ṣe àkọ́kọ́ ní ẹmu dání. àtàníyàn lè dábà bí mo ṣe kéré mọ́ yìí àìtí ìdàgbà ni àfa onítíà ni mi ọlọ́run mi ń tíà tí n bá dàgbà ẹ rí i. wájà aláàánú náà lè yá bẹ́ẹ̀ ṣe ń wò mí mo lè kéré kẹgbẹ́ irú kí ló ń ṣẹlẹ̀ yìí ànábì ọlọ́run ni mí tí n bá dàgbà ẹ rí i. waj'alani mubarakan aina ma kuntu èmi tẹ́ ń wò yìí ọmọ rẹ ọmọ àlùbáríkà ọmọ àbùkún gbogbo ń bá ti dé láyé àlùbáríkà ni nbí ń bá jókòó sí àlùbáríkà ni nbí ń bá ti jẹun àlùbáríkà ni mi sọmọ burúkú. وأوصاني بالصلاة والزكاة دمت حيا nínú òfin tọ́lọ́run fún N'inu ofin gba ń ngba dàgbà tí ó hàn sí ara mi saka nínú owó ara mi ni máa dumutu hayya. nígbà tí bá ń bẹ láyé nínú isa irun wa ń bẹ saka ń wàbàrán bí wàlídàyí bí wàlídàtì bákan náà mo tún jí ọmọ rẹ fún ya mi kò pé bí wàlídàyà. torí kò ní bàbá. torí kò ní bàbá ó ní bí wàlídàtì. wàbàrán bí wàlídàtì. ọmọ rẹ ni mo jẹ́ fún ìyá tó bí mi mi kò ní bàbá. àwa yòókù ni bàbá ìyá hmm. bí wàlídàyí. ó ní bí wàlídàtì ìyá nìkan mo ní mi ò ní bàbá wàlámù yàjà á ní jàbára ṣẹkìyà. èmi tí mo ń wò yìí mi ò ṣe ọmọ pákálẹ̀ ọmọ àdàlúrú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 ó ní bí wàhálì dàtí ìyá nìkan mo ní mi ò ní bàbá. wàlám yàjà á ní jàbára ṣẹkìyà. èmi tí mo ń wò yìí mi è ṣe ọmọ pákálẹ̀ ọmọ àdàlúrú bákan náà mi sọmọ lórí burú. mi sọmọ ọ̀ràn. mi sọmọ ọ̀ràn. bẹ́ẹ̀ ń pè mí. rárá o. wàsálàmù aláìyá yawma wulidtu. ọ̀dọ̀ ọlọ́run kọ́ máa bẹ fún mi níjọ́ tí wọ́n bí mi ibi bi tíyá mi bí mi ìbí àlàáfíà ni. wàyà wò má a mú. níjọ́ tí ń bá tún kú mi ò ní kúkú oró ikú àlàáfíà ni. <laughs> wàyà wò má a mú àmọ̀tò. lọ́jọ́ tí ń bá kú mi ò ní kúkú oró ikú àlàáfíà ni. wàyà wò má ọ̀bẹ àfò háyà. ìjọba tún gbé mi dìde ìgbígbèdè àlàáfíà ni. Mm wiladati wa mauti wa baathi salam bíbí mi ikú mi ìgbédìde mi gbọ́dọ̀ àlàáfíà ni. dáníkà ìsà bẹ́ẹ̀ ni mọ́ríyàmà ọlọ́run ní gbogbo ẹ̀dá ń sọ̀rọ̀ fún yín ìsà ọmọ mọ́ríyàmà nu o. ọ̀wùlà lè ha kí. ló lẹ̀ ń gbọ́ yìí bẹ́ẹ̀ bá gbọ́ mi tó yàtọ̀ sílé irọ́ ni. aládé òun fi ẹ̀rù dàrú. ìjà ń fa wọn lẹ́nu ọ̀rọ̀ náà fáwọn aráwọ̀ lọ́mọ bá ń yẹjú yìí o ó yà tẹ̀síwájú. wọn kà nà lè la àyà tẹ̀síwájú mi wá ládé. ọlọ́ni kò tọ́ kó wọn náà bá bímọ. Subhana. Mímọ́ òun ọlọ́run láàmúra tó bá ti pàṣẹ kan. Inna ma yakulu lahu kun fayakun. Ntọ́gbà wọn ni pé nǹkan báyìí máa jẹ́ bẹ́ẹ̀ kó sì máa jẹ́ bẹ́ẹ̀. Sintikọ́ ọlọ́run kan. Sintikọ́ ọlọ́run kan. وإن الله àti pé ọlọ́run mi àti ọlọ́run mi ọlọ́run yín. aláàánà ni mi wà rọ́bùkún òsìlọ́bà tí iná fàábùdù fàábùdù oníkẹ́sìn mọ́sẹ̀kì bẹ̀. kí ṣe mi lẹ́sìn. èmi kọ́ lẹ́sìn. ọlọ́run ọba allah rọ̀bí wàrọ̀bùkún fàbùdù hàdà sirọ́tún mùsẹ̀kìm ọ̀nà tọ́tọ́ nìyẹn. ní ká sin ọlọ́run ẹ̀yọ̀ kan yẹra ń tọrọ nù sọ́tò fàájà. èdèlà sirọ́tún mùsẹ̀kìm. sirọ́ ìyá gànà. àbúdò wáyé ìyá gànà sẹ́yìn ìwọ gan la ń sìn ọ̀dọ̀ làdí wà ràn lọ́wọ́ lẹ́yìn náà ihdina siratal mustaqim. ojú ọ̀nà tọ́tọ́ yìí náà la fẹ́ kọ́ ọ fẹsẹ̀ wà nílẹ̀ lórí nígbà tí wọ́n wí débi wọ́n ní ọba yẹn bú sẹ́kún àtàwọn Nàjáṣì àtàwọn àjòyè torí pé dandan ti dé ìyẹn ní tabawonu suratu Maida Quran chapter five ní aya eighty three ọlọ́run ti kọ́ bábọ̀ látà eighty two nígbà tó ló fẹ́ ṣàlàyé bó o ní àwọn ẹlẹ́sìn míì ṣe bá islam lò. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود ọlọ́run nílẹ̀ rẹ̀ mọ̀ ìrẹ́ anabi Muhammad tó o bá mọ̀ tẹ́lẹ̀ mo fẹ́ tú àṣírí kan fún ẹ lẹ́nìí ìrẹ́ mùsùlùmí tó o bá mọ̀ tẹ́lẹ̀ a fẹ́ tú àṣírí kan fún ẹ lẹ́nìí ọlọ́pẹ́ dájúdájú wàá rí ẹni tí ọ̀tá rẹ̀ ó gbópọ̀ jù nínú ọmọ ẹ̀dẹ́ ènìyàn fún àti àbá gbọ́dọ̀ ọba gbọ́ tẹ́ bá kó gbogbo ẹlẹ́sìn jọ aliyahuda àwọn jù àwọn ni wọ́n fẹ́ gbúrú islam wọ́n fẹ́ gbúrú àwọn mùsùlùmí lẹ́yìn aṣọ́rọ́kù àti àwọn tó tún tẹ̀lé wọn ní ọ̀tá làwọn ẹlẹ́bọ ẹ̀rí àwọn ẹlẹ́bọ ló tún kù tó wọn tó fẹ́ràn islam ológun olóró ológun olóró lẹ́yìn náà. wàlá ẹ̀jẹ̀ anna akúrọ̀bà hùn mà wá dàda lẹ́lẹ́bí na amanu lẹ́bí na kọ́ọ̀lù iná na sọ̀rọ̀. wọ́n ní wàá rí àwọn tí wọ́n súnmọ́ ẹ jù ní ìfẹ́ àwọn tí wọ́n súnmọ́ àwọn olùgbọ́ lọ́wọ́ gbọ́ jù ní ìfẹ́ níjọ́ náà lọ́hùn nígbà tí àwọn tí wọ́n mú kìsẹ́nìtì dání mú dání mú sẹ́kẹ́ mú dání ó náà tí ó tún súnmọ́ jù ní ìfẹ́ náà làwọn tí wọ́n jẹ́ kìsẹ́nì ní a tó nífa mọ̀ mẹ́ni. kristiani òdodo. ní òdodo jọ́nà lọ tó bá ṣe pọ̀ tó nípa ń bẹ. láàrin ẹ̀sìn méjèèjì. tó ń pè é jọ́nà lọ́hùn kódà àwọn alágbára ilé ayé tí Islam bá táwọn super power táwọn bí bá òun ni Roman Empire and past Empire tẹ́jọ́ máa ń fagagbága tẹ́jọ́ máa ń ja ogun àgbáyé jọ́nà lọ tó gbọ́n àti àtúntò ilé ayé sí méjì nù bí yóò bá wà ní abẹ́ Roman Empire yóò wà lábẹ́ Persian Empire tí wọ́n àjọ gbogbo dìde níjọ́ náà lọ́hùn àwọn mùsùlùmí gbẹ̀yìngbẹ̀yìn ní àdó sẹ́yìn àwọn kìsẹ̀. bó tiẹ̀ jẹ́ pé Persian Empire ní darí maka ní darí maka jọ́nà lọ́hùn Fúlùsì ní darí maka. jáde gbẹ̀yìngbẹ̀yìn sẹ́yìn wọn àwọn kìfì náà dó sẹ́yìn àwọn abọ́ náà níjọ́ tí àwọn kèfèrí bá borí àwọn ará Rome gẹ́gẹ́ bí ẹlẹ́sìn tó wá láti sánmà náà mùsùlùmí àbàjẹ́ inú àwọn kèfèrí ọmọdé pé wọ́n ní galaba ikhwanuna ala ikhwanikum Allah akbar. àwọn ọmọ ìyá wa wọ́n borí àwọn ọmọ ìyá yín bákan náà ìjọ tọ́lọ́ ń bá ní kí àwọn arógun náà borí inú mùsùlùmí ó dùn tó yẹ di pé ìjọ kan Abubakar lọ́dẹ aláàtàlá ni òun pẹ̀lú àwọn kìbìrì sọ́jẹ́ bẹ́tì lórí ọ̀rọ̀ yẹn lọ́mọ sọ̀rọ̀ sọ́dọ̀ Rome. Hmm. alif lam mim bá ti Rome ọlọ́run láwọn pásá wọn borí àwọn ará Rome àwọn min ba'dinal fi adnal ardi. nínú ìlú wọn gángan ti borí wọn. àwọn min ba'di ghalabihim sayaghlibun bọ́. ṣùgbọ́n lẹ́yìn náà náà padà borí ara apáṣẹ. fi bid'i sinin. ní ọdún tí ọ̀pẹ. lillahil amru. ọlọ́run ló ní àṣẹ. qablu tí àwọn ará pátá fi borí wọn lákọ̀ọ́kọ́ ló ní. àṣẹ táwọn ará róòmù ló fi borí wọn nígbẹ̀yìn ló ní. wa yawma idhin yawra olùmọ́mẹ́nu. ọlọ́njọ́ táwọn ará róòmù ọjọ́ táwọn ará róòmù bá borí àwọn ará pásá. Ah! táwọn kristian borí àwọn kẹfìrí. àwọn abọ́ná táwọn kristian jẹ́ borí àwọn ọmọ abọ́ná ó nínú àwọn olódò jọ náà wọ́n dùn wọ́n. látara sọ ọlọ́wọ́ bá náà yẹlẹ lọ wọn sọ lọnu ayé. wàlàtàjẹ dáná kọrọba hun ma. wàdàgà lẹ́dínà amanu lẹ́dínà kọ́lù ìnínà ẹ̀nà sọ̀rọ̀ ọjọ́ nítorí tí wọ́n nífẹ̀ẹ́ rẹ ẹ̀yin mùmìnì jù ní gbogbo ẹlẹ́sìn náà làwọn tí wọ́n jẹ́ kristẹni jọ́nà tí wọ́n jẹ́ kristẹni òdodo torí kí ni nàmi ni wọ́n ké sí sí i pépé ń bẹ láàrin wọn àwọn ẹni ọlọ́run àwọn àfẹ́sìn rere àtàwọn sílọ́hún àwọn ùbá àwọn sílọ́hún bẹ láàrin wọn láàyè ẹsẹ̀ wọ́n tà sọ wọ́n torí díẹ̀. wa idha sami'u. wa idha sami'u. ma unzila ila. ma unzila ila rasul. tẹ́bà ti gbọ́n dáa sọ̀kalẹ̀ fún òjíṣẹ́ ọlọ́run tí sàlù kúránì. tara'ayunahum tafidu minal dam. ẹ̀rí tó ju wọ́n máa dami jẹ́. imma arafu. látara tí wọ́n mọ̀ inú òdodo ọ̀dọ́ ọlọ́run tó dáa wọn yakulu wọ́n sọ pé bana ìrọ̀lọ́ọ̀bá o amanna agbàgbọ́ pẹ̀lú anabi yìí pàtúbùnà pàtúbùnà máa ṣáàyè papọ̀ máa ń wọn ẹni rẹ̀ tó jẹ́rìí sódùdú tánàbí mọ́ wa wà máa lana lánà pinnu bẹ́ẹ̀. kí ló dé àníkọ́ lọ́ba gbọ́. wà máa já aná mina lè ha. nígbà tó dìde wáá di wá bá wa. wà á tún wà ń yẹ kó fẹ́rọ la. an yóò dèkè la náà. an yóò dèkè la náà rọ̀gbọ́nà. máa lè káwó mi sọ́ọ́lì. ó sì wù wá kọ́lọ́wọ́ bá fi wá kókó wa pọ̀ pọ̀ àwọn jọ ní rè é fàtàbàmúláhù bímá kọ́ ọlọ́lọ́dọ́rọ́jà wí wọ́n san lẹ́sàn àlìjánná. tajiri min taati hal anha. lákìrì mọ́tò ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀. kọ́lédé náà fi wọ́n mọ bẹ́ẹ̀ lẹ́nu gbére. wàtálì kàjàsá olùmọ̀sìnì. ọlọ́ni ìrẹsẹ̀ nire bí a nàìjíríà ṣe gba islam. ó gba islam. eléyìí wọn a mùsùlùmí láti fi hàn kí ni jẹ́ jàhílíyà tí wọ́n bá níjọ́ náà lọ́hùn kọlọ́hún tó sọ wọ́n di mùsùlùmí gidi torí díẹ̀ inú ìjà ilé àná ni wàá sìn náà wà bá lè kọ́lá kó gbàdúrà wa. Allahu akbar abẹ́ wa rí àjọṣepọ̀ rere ti ìtàn ti láíláí tó ń bẹ láàrin àwọn mùsùlùmí john àti àwọn kìrìsìtẹ́nì tí ànábì balaye ǹjẹ́rú àwọn èèyàn báyìí wà kùláyé mọ̀ọ́sítà ṣáàlè rí àwọn tó sì jẹ́ ọmọlẹ́yìn ànábì Ìsá tí wọ́n jẹ́rìí òdodo bí ọba yìí ti jẹ́ yìí. ó sì wá kódà ní ilẹ̀ Egypt ní ilẹ̀ eh, Palestine a sì rí wọn bẹ́ẹ̀ tí wọ́n sì ń bá mùsùlùmí ṣe tó pé orí bẹ́ẹ̀ gbélé pé lakum dinukum waliya din kódà ìwọ́de tí wọ́n ń ṣe lọ́wọ́ wọ́n jọ ń ṣe tí wọ́n gbé àgbélébù kọ́rùn tí ó wọ aṣọ dúdú ní Allahu Akbar ẹ̀yin mùsùlùmí nàìjíríà àti ọmọlẹ́yìn kìrìsìtẹ́nì ẹ wá akẹ́kọ̀ọ́ nínú ìgbésí ayé àwọn aṣíwájú wa tó lọ kì í ṣe ẹ eh, bó bá o pa gbogbo àgùlẹ́sẹ̀. àpèkádẹ́ sìn pọ̀. àpèkádẹ́ sìn pọ̀ làkún dínú kún wàlíyẹ̀ dín gbé àlàáfíà. ìjẹ́rìí òdodo alukurani tiwa rè ààrí suratu mariam yọkú níbẹ̀ a sì ń kà á a sì gbà pé bọ́lá ń ti wí òun náà dáàlíkà Isa ibn mariam qawla al-haqqi ọ̀rọ̀ ọlọ́run ọba wọn lẹ́yìn eléyìí ìrọ́ni tó ń bẹ ń bò mí bọ́lá ń tiwa ṣe wí ilà gbàgbọ́ ẹ wá jẹ́ káwa náà gbé tí bá ń bẹ nínú òwe wa nípa Islam ká gbé jáde káwa náà jẹ́rìí òdodo gẹ́gẹ́ bí Islam ti jẹ́ yìí ìkànnù àwọn àáfàá àjọ wọn là ń pe bàbá náà ní kọ́díbá kìláni kọ́lọ́mù agóbáni yóò pẹ́ fún wa agóbáni sàlékún kẹrẹ̀ fún wọn ní ìkànnù àwọn kìrìsìtẹ́nì ìjọ náà lọ́run tó jẹ́ ọlọ́tẹ̀ ó wá fẹ́ yẹpẹrẹ islam níwájú ọba wọn bí irú ọba báyìí náà ó ní kí ni ìwọ àáfàá yìí kí ló fẹ́ sọ ń pa ìyàwó ànábì yìí jẹ́ lọ́sàgbèrè àáfàá wa dorí kodò ìyẹn màmá wa aisha ọ̀dẹ́ àlàní ó ní à ó ní ebáwọn obìnrin méjì kan tí wọ́n fi ẹ̀sùn àgbèrè kàn wọ́n nínú ìtàn kùránì si fọ àwọn méjèèjì mọ́ ó ní wọn ni Mariam ìkan náà ni Aisha ó lẹ́ẹ̀rí ìkànnù wọn òun ti ẹ̀ wà ní ilé ọkọ ṣùgbọ́n bó ṣe wà lọ́dẹ ọkọ tó kò bímọ náà nà Aisha ó lọ́kọ kò bímọ bó bá lóyún náà lọ́hùn kò sẹ́nìkan tí ó léèrè ti gbóyún wá ó lẹ́lẹ́ẹ̀kejì òun ò lọ́kọ gbóyún dé ńgbà táàrí tó bá mú igba àfọ̀mọ́ ẹni tó bímọ láì lọ́kọ ó yẹ ká ẹgbà ẹni tó lọ́kọ láì bímọ irú ẹ̀rí òdodo báyìí òun náà la fẹ́ kí a máa jẹ́ kí àṣepọ̀ wa kí ó lè gún mọ́ kọ́lọ́mà kí ó sànú. àánú ọ̀rọ̀ tí àwọn afáà bá wa sọ ẹ̀kọ́ kan tó ń bẹ níbẹ̀ tí mo fẹ́ rán wa létí tí kan náà àwọn afáà sọ wọ́n ní obìnrin tó fẹ́ bímọ tí ń rọbí àwa náà mọ̀ pé ó máa lẹ wọ́n mọ̀ fọwọ́ mu lẹ́gbẹ̀ẹ́ wọ́n mọ̀ fọwọ́ mu lẹ́gbẹ̀ẹ́ ọlọ́run tó wá ní húzì lọ sí di igi dàbínù kọ́ méjìg ẹ wá wo bẹ́yìn ó ṣe mi kéyìn ó gbẹ̀yìn ó mi igi àgbọn kágbọn ó fi jábọ́ ọkùnrin gan tí ò rọbí kó tó mi igi àgbọn kágbọn ó tó jábọ́ ẹ rí pé sẹ́ni ó ṣe ìyẹn fi hàn pé Islam ò kọ́ wa lọ́lẹ̀ Ọlọ́run kó kápá kó sọ èso kalẹ̀ fún kó sọ omi kalẹ̀ fún kó máa jẹ́ kó máa mú láìsí wàhálà ṣùgbọ́n bó ṣe wíìkì tó yẹn náà Ọlọ́run tó ní lọ síbi igi nítorí tó mú ìwọ náà ni ó lọ sí mi kí èso ọjà bọ́ làwọn àbá tó fi pé wọ́n ní kó ṣe exercise ibẹ̀ lẹ́nìkan wà jókòó yóò ní àwa ní ajíjìnàṣẹ tí jẹun ajíjìnà yẹn owó abẹ́ awọ ńlá wa ná gbogbo eléyìí àṣà pátipàti ní Islam òfin yẹn kọ́ wa ó kọ́ wa ní akíkanjú ó kọ́ wa ní kájára mọ́ṣẹ́ kọ́lọ́mùbá kí ó fi gbogbo àwọn ẹ̀kọ́ wọ̀nyí kó jẹ́ kí ó wúlò fún wa ah, pẹ̀lú ògo Ọlọ́run á tún ní ọ̀la lórí àwọn ọ̀rọ̀ wúrà wọ̀nyí láti inú ẹsẹ̀ al títí ó ìgbà náà èmi ni atọ́kùn ètò ọmọ ẹ̀yà yín Ismail Adékúnlé Busiri Abu Muhsina tó ń dágbére fún yín pé subhanakallahumma wa bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfirukallahumma.